هذا هو الله سبحانه وتعالى أطال إنكاره وجلاله وأخوانه ومحمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn abẹ́ àlẹ́ gbogbo mùsùlùmí tí wọ́n jẹ́ sàhárà tí wọ́n tó ti àtàkọ̀ kákàlì sọ̀rọ̀ máa bá àárín ọ̀sẹ̀ sàlẹ̀ lórí ayé ẹ̀ fún òun tó wá sọ̀rọ̀ ìgbà nígbà tí ó ti wá àti gbogbo mùsùlùmí jèrè láti yá ogun gbé tó bá ń tẹ̀lé láti ṣe ọ̀rọ̀ lọ́pàá tó kọ̀ ẹ̀yẹ fún wa ọ̀rẹ́ láti bá a ṣe ọmọ. Akira wa pẹ̀lú gbogbo assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọkọ̀ ìwọ̀ nínú mi, ọkọ̀ ìwọ̀ nínú mi wá. Bẹ́ẹ̀ni ìyẹn wa fún ọmọ ọmọ àwọn ọmọ àárá kò ní dáadáa torí orin tí ó ṣe fún wa orin tí ó láyé orin tí àwọn àbúrò ààrẹ kọ́wà mùsùlùmí orin tí ó lókun ni ṣùgbọ́n kò láti fẹ́ ní ọgbẹ́ náà tí ó kú kẹ́kẹ́ tí ó lè kọ́ ọmọ ẹgbẹ́ tí ìtọ́nà tó fún wa lóore kò sí láti fẹ́ lò àti àwọn ọmọ àwọn ọ̀gá aláwọ̀ tó gbà nígbà tí wọ́n á ní wọn ọlọ́pàá ìfọ̀gbọ́n wa. ìtẹ́jú àpapà ní حمدا وشكرا ذنبا وسهرة حمدا وشكرا ذنبا وسهرة God àwọn ọlọ́pàá ní ilé òfin bára ìpáyà nínú ọgbà ọ̀rọ̀ bára ìpáyà nínú ọgbà ọ̀rọ̀. nínú pípẹ́ ìtọ́lọ́pàá wa àná tí àwọn oṣù láyé àná owó ọ̀pàdà ọgbẹ́ òní ọjà ìjà yìí. sọ̀rọ̀ máa tó sáré léèrè kí fi bá kọ́ ẹ̀rọ ọlọ́run. lẹ́ẹ̀ ọlọ́run máa ń mọ̀ sáárá lọ́wọ́ لكن الله منع لنا هذه الحياة وأنا الأعضاء سبحان الله وبارك تعالى وبارك ويخرج إسماعيل وإسماعيل قال الله سبحانه وتعالى فلكان يقول رمضان ما عليه èyí àgbẹ̀lẹ́ ìpínlẹ̀ ọ̀dà ìpínlẹ̀ ní ilé àgbáyé kọ̀ọ̀kan wa òun táwọn ṣe nínú ọmọ ọ̀dọ́ mi náà ní ìbàdí àti ọ̀dọ́ ìgbà ọ̀dọ́ ọ̀dọ́ ìgbà ọ̀dọ́ gẹ́gẹ́ bí ọjọ́ àkọ́kọ́ ní máa ń darí kára díẹ̀ sáfùmá nínú díẹ̀ nípa pàtàkì oṣù ọ̀gbọ́n. Tàbá kó òwò ní lẹ́yìn báńkì bá gbà wá lónìí, á lọ ní sọ́ọ̀tọ̀ ààrẹ náà níbi tí a ti sùn lọ́dún tó kọjá. Sọ́ọ̀tọ̀ ààrẹ náà ní ayẹyẹ tòṣù náà ibẹ̀ láti sùn lọ́dún tó dá ibẹ̀ náà láti ní conciliation tó lọ bá nípa ìgbà wọlé láti bá gbà wọlé ni àwọn àtẹ̀síwájú ní òjò ọjọ́ máa ń lè ṣe àwọn torí gbogbo ọjọ́ fúráìdì lọ́nà tó bá ń fọ́lọ̀ tó bá ń sọ pé wọ́n ní àìṣe ìtọ́sí ìrọ̀lọ́dún máa ń. لكن ليس جمعة أضمنش الأسئلة والأجوبة أما في كل أحيانا صارت الآخر إشعار أمر الأنصار لطل القوة لا تظلم يا من شيء فإن تسمع ليس ضرورة تقضي تقضي عقوبة الأفعال وعن ذلك في لطل القوة سبحان الله عن الجميع توفانا معانا في يوم القيامة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا فمن كان منكم مريضا فكان عليكم gbogbo tí ọmọ ọmọ tó gbóòmù pẹ̀tẹ̀rẹ́ ni gbogbo lẹ́dàá bá tẹ̀lẹ́tẹ̀ gbogbo tẹ̀lẹ́tẹ̀ bá tù tó bá ní ọ̀pọ̀ náà tó padà wá ọ̀pọ̀ náà tó bẹ̀ fún gbà ó kò ní ọlọ́run rárá ó bẹ̀ fún wa rá ó bẹ̀rù ọlọ́run ọmọ ara ó bẹ̀ fún bẹ̀rù ọlọ́run gbogbo ilé tí wọ́n wà fún yìí tó bá tọ ọdún oṣù yẹn ọlọ́run padà wọ́n bá tà lọ́kùnrin ló ti wá lọ àyè ẹ̀lẹ́mùnà sáyẹn tí a kọ́ lọ wá wá láti òkú ṣe ọmọ àti ìgbàgbọ́ rẹ̀ sáré ní sọ wípé ṣé àwọn ọ̀pọ̀ wá ní ṣe àwọn ọ̀nà ìgbàyà wọn ó ṣe ní ọ̀rọ̀ ìṣẹ̀yìn lónìí àwọn ìgbà ẹni tó lóòrùn nígbà lójú àwọn ń bẹ nínú ọ̀pápọ̀ àwọn ń bẹ nínú pọ́pọ́ àwọn ń bẹ nínú ọ̀dọ́ àríwọ̀nà bákan náà ti bẹ nínú ọ̀dọ́ àárín ń bẹ nínú ọjọ́ ń bẹ nínú ṣàádáì ń bẹ nínú ṣàwáì ń bẹ nínú bọ̀lọ̀kẹ́yà àwọn ẹ̀rọ tó nínú bọ̀lọ̀kájà ṣùgbọ́n ìdí bẹ ọ̀pọ̀ ẹ̀yìn kan tuntun lọ́wọ́ ṣe ní ọ̀pọ̀ ìta gbogbo tó kù kò lára àfíà bó bá fẹ́ fúnà tó ní àlàáfíà bí ó wọ̀ ní mọ́gbà lára ẹ̀rọ ní kò ní sílẹ̀ ní orí kó bá wọn tó ọ̀rọ̀ mú. Àwọn ọmọ ojú ìlànà ẹ̀dá ẹni ní owó ìyá àwọn ọ̀dọ́ nìyẹn ọ̀rọ̀ ìwé jẹ́ nítorí. Ó ṣe lọ́pẹ̀ tí wọ́n ní ó ní ìwọ̀n tó jáwù sí ẹ̀rọ àrùn ìyá nígbà àwọn alẹ̀kùn tó wọnú ọgbà àtẹ́lẹ̀ mẹ́jọ ní báwọn mọ̀tàkùnmáta àtàrà rẹ̀ fún wa gbogbo rẹ̀ pátá ọmọ òkúlẹ̀ fún ẹ̀rẹ̀ kalẹ̀ èyí tó bá wọn ọ̀pọ̀ àtẹ́lẹ̀ bá rẹ̀ wọlé gbogbo ojú ọ̀nà àtẹ́lẹ̀ mẹ́jẹ̀ ìjọ yẹn nínú tó ṣe ń dá àìjára rẹ̀ èyí tó bá wọn nínú ọgbà àtẹ́lẹ̀ yẹn gbà rẹ̀ wọlé gbogbo ojú yìí ọkàn ló gbogbo jẹ ní wọn ló lọ́kàn àti ìrètí fún wa ìyẹn ní ìjàpọ̀ wọn ló wọn láwù tó tó láwù ní gbogbo tí tó lè sínú náà jẹ ní ọlọ́run pa àwọn láti fún wọn jù. fẹ́ sí ọmọ náà nínú wọ́n gbogbo àwọn lẹ́kùn tó olú ọ̀nà wọn mú náà ọ̀nà tí wọ́n ti wọ́n tó kọ́ tó fi lọ láti ṣe àfihàn àwọn ìgbèrè kéré èso apárí èso rúrú táwọn tó lé èso ọlọ́ni àti ìdèrò ń lẹ́kẹ̀kẹ̀kẹ̀ wọ́n bẹ̀ lábẹ́ òkè wọ́n bẹ̀ lábẹ́ kọ́ńdé wọ́n bẹ̀ lábẹ́ ilé وفيه ذلك هي خير من ألف شر وكم تلقوا سنين أطول وكأسرا من خلق خيرها فقد خلق أشرفت يقول كانوا يديه بدون أين الجنود إليه قل الإنسان يوسف الإنسان وبلغ الخير لا يبقى òun bẹ nínú oṣù ọ̀rọ̀ orí lọ́dún lórí iṣẹ́ ìbáraẹ̀sẹ̀ bá ti ń bẹ̀ òun lọ́nà ọ̀rọ̀ ńlá nínú ẹ̀ka yóò lówó jẹ tó fi ìtírí yẹ ìlọ́run bá lọ. wọ́n sọ fún lọ́rùn ìgbogbo lẹ́nu ìtírí yẹ ní òkú tuntun ló sọ̀rọ̀ ìbò ló ti pàdé rẹ̀ torí kó yára ọ̀tọ́nù ní ìtí ń bọ̀ wákò ní ìgbà ní tó bá kún ní ìgbà ní ìyí tó ṣe é tí òfin rí oore ìlànà ìfọ́jú ní ọdún ó tún lè tẹ̀lé sí náà ó tún wọ́n ní ìtí ń bọ̀ tàbí tó bá tẹ̀lé tẹ̀lé náà fún òfẹ́ ìtí ń bọ̀ lọ́rọ̀ tó pẹ̀lú ẹ̀ kí ló rẹ̀ ní tó ń jẹ́ pé ọ̀rọ̀ ọ̀tọ́nù kì í tó ń sún oṣù tó mọ́ olùdókòwò ọlọ́wọ́ bá ní òbí ọlọ́wọ́ bá bá ní olùdókòwò ẹgbẹ́ ọlọ́wọ́ bá ní. àwọn ìgbà náà onígbà tí a náà wà sáwọn ìgbà sẹ́lẹ̀ tó ní ní ìjọba rẹ̀ máa ń jẹ́ kàkà rẹ̀. ṣé nàìjíríà àti àkùnfìyà أهذه الأموال التي ولد لنا فتحها في شهر رمضان أيضا المقارنة الحقيقية القرنة المجالية أو المقارنة مطلقة الحقوق sígbà tó ṣe ọlọ́run wá sọ wípé owó tí àwọn gbàdéjẹ́ńtà kalẹ̀ fún wa léde ìgbẹ́jẹ̀ jọ ṣé yóò tó gbàgádà bá tí wọ́n ṣe lẹ́kùn lé lẹ̀ náà ni owó sì kalẹ̀ ní àbí ọlọ́run wá pa lówe sọ̀rọ̀ pa lówe ní nínú àwọn akọ́kọ́ ọ̀rọ̀ wípé mo lè gbẹ́ ìyẹn ọlọ́pọ̀ ó sì gbogbo àwọn ọ̀rọ̀ àdìsẹ́sẹ̀ yẹn kalẹ̀ mi. àwọn akọ́kọ́ àgbà ti sọ wípé àwọn ṣé èrè tẹ́jà náà ń ṣe pé èèyàn ṣe wá ti jẹ lọ́wọ́ tó fà láàbẹ̀ rẹ̀. wípé èrè ṣe pé ìlẹ̀kùn yẹn èrè á ń lọ́wọ́ tó fi kalẹ̀ tún gbogbo àwọn ṣẹ́ èrè

olóṣèlú ra wọn tó ń lù kọ́kọ́rọ̀ tọ́lọ́ bá mi ṣàlàyé kí ń jẹ́ àwọn ọ̀mọ́ràn olùwọ̀n wọn ni ìyá àyẹ̀wò wọn lè rí iná àmàlẹ́nu kò sí àárẹ̀ ní gbogbo ọ̀rọ̀ ìyá كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ajẹ́síké ọ̀pọ̀lọpọ̀ ìgbà ti lọ́rọ̀ rẹ̀ ní lórí bá ti ṣe lọ́rọ̀ lórí àwọn tí wọ́n gbé wáyé nínú àwọn ìran ìran ẹ̀yà ẹ̀yà ìran lọ́sọ̀ọ́ tí wọ́n lò wá àwọn látẹ̀lé àwọn ìyàwó tí wọ́n gbà wọn lọ́sọ̀ọ́ àtàwọn ẹ̀yà ní ìbéèrè ìṣẹ̀ ló kọ́ wọ́n ló kó wọn náà àti tí wọ́n gbà rẹ̀ lọ́rọ̀ rẹ̀ àti tí wọ́n gbà rẹ̀ lára owó tí wọ́n ìbàdá tí wọ́n wá تلهم لعلكم تتقون كم البرامج كيف البرامج إذا فليس الشرعية في شرعية أو في تشريع القيام هو ذلك التقوى لنحصل به تقوى الله صور وعلانية The only purpose, the purpose tí àwọn tí àwọn ọmọ náà ní ẹgbà wọn ọ̀dọ́ ẹni parí àwọn ọ̀gá yìí. Tẹ̀lé tí wọ́n wọ àyà tó parí ní àwọn àyà ìwọ̀n nínú kọ́kọ́ ìlú ọ̀yìn lẹ́yìn ọ̀gbẹ́ni ọ̀gbẹ́yà ẹni tó lọ́wọ́ kọ́kọ́ ní ọ̀dọ̀ ní ìlú ní tẹ̀lé ní ìyàwó nínú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́pàá ọba máa ń ṣe àlàyé àwọn òfin rẹ̀ fáwọn èèyàn tí wọ́n lè bẹ̀rẹ̀ ọlọ́pàá ọba àyà lọ́ọ̀nì ayé àkàrà lẹ́nu ayé àwọn àlọ́ ayé ìwà níbi gbogbo àwọn àpẹẹrẹ láti náà ọba ní ìjọ ọba níbi òfin ẹ̀mí rẹ̀ bàbá ọ̀pá ayé àwọn àlàyé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀gbọ́n ọ̀sán fáwọn èèyàn làáyé ìtàkùn tó lè lọ ọmọ rẹ̀. Yẹ́n gbogbo ẹni bá ń bá kí ìgbà bá dé ní ìwé ọ̀nà lẹ́nu yẹn kò lára òfin wa. Tàbí tí ẹ̀ bá lò ẹni tó tí ò sí lórí rẹ̀ rẹ̀ òfin ilé wá sí ìwà fún òun ní táìsì kẹ́lẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo yóò èèyàn ìgbà àwọn èèyàn ìsọ̀rọ̀ àkọ́kì èèyàn gbogbo iṣẹ́ rí wọ̀nyí tá a ṣe yìí tí ò bá ti tó ènìyàn múra kó tó ènìyàn yé lọ́wọ́ kó tó ènìyàn yé yé ẹgbẹ́ yẹn láti fún ọlọ́run bá ní wọ̀ọ̀dù ẹgbẹ́ ọlọ́run bá tó dáa láti fún ọmọ ẹ̀jẹ̀ ìrìnwó ọba jẹ́jẹ́ jẹ́jẹ́ lórí ọ̀rẹ́ yìí regardless of ethnicity regardless of religion regardless of background ṣẹ́jẹ́ ìwà kò ṣe lórí wa pẹ̀lú ọmọ ẹ̀jẹ̀ ìrẹ̀lẹ́gbẹ́ ènìyàn lẹ́sẹ̀ wọn kọ́ lọ́wọ́ dára. Torí pé àwọn ìgbà yìí ń kó àwọn ọmọ àgbọ̀n tí mo bẹ̀rẹ̀ tí الزور أفاقي الزور التقبل لشهوات الدنيا والانتماء فيها أو وقفوا على حق الذي ثم وذلك الانتماء عن أعظم شهواتها شهوة البطن والفرج تريد أو يقوى تبرج فحوم ذلك nígbà tó gbọ́ ọ̀pọ̀lẹ́ tó bá yọ ìdílé lọ́wọ́ tó sọ fún kó jẹun láti gbà yẹn kẹ̀kẹ́ ní ìdílé wọ̀ wọ́n láti ṣe òun lè jẹun wọn oṣù kí ló pa ọdún òun lè jẹun wọn oṣù kọ́mù pé ọdún bó ti kí ìyàwó rẹ̀ ó rẹwà tó ẹ̀ àbùkù ẹ̀yìn káà wọ́n náà yọ̀ pé wọ̀ lọ́sàn-án rẹ̀ ìyàwó rẹ̀ yẹ̀ wọ̀ tó sọ owó ọlọ́run yọ lókò sí ibi àwọn òbí ẹ̀ lọ́dọ̀ dára ẹ̀ tó bá ní ẹni tí ó ń bá sọ láti ọjọ́ ìrìnlẹ̀ náà àwọn ọmọ ló ń tó kò ó kò bẹ́ẹ̀ kó kájú tí èdè ìyàwó ìyàwó rẹ̀ tó ló bá fún ìyàwó rẹ̀ lọ́ sáà rẹ̀ tó bá ní gbà náà ìyàwó rẹ̀ ti bí ìdí ti ẹ̀ bọ̀ ìyàwó rẹ̀ ti bí ìdí ẹ̀ à sí sí ọ̀daràn ọ̀daràn sí káwọn wá sọ pé ìwọ onígbọ ilé ìwọ onígbọ ilé ìlú ẹni ń bà lára ní jẹ ẹni jẹ wáyé bọ́ọ̀lù wáyé bí ó ṣe abẹ́rẹ́ ìlú yẹn ìsìnàjì ẹni yóò máa dára sáré fún ọ ìsìnàjì ẹni yóò máa dára fún ọ gbogbo àwọn sítúdẹ̀ntì yẹn ẹ̀ẹ́dẹ́gbẹ̀sán gbogbo àwọn àwọn ọmọ ẹgbẹ́ wọn the ṣé kò lè dára fún mi? Kò lè dára fún mi àgbẹ̀rẹ̀ sọ́sọ́ òmìnira. Sẹ́kù àwẹ̀ sọ àwẹ̀ torí òògùn àbọ̀mọ́ yìí ní ìgbà. Èèyàn ń tún lọ sí ìgbé àìsá náà ní oríṣiríṣi ìṣẹ́lá ìṣẹ́lẹ̀ tí wọ́n bá kọ́kọ́ mú ní ojú ìgbà ìṣẹ̀lẹ̀ wa. Ń sọ lọ́wọ́ sọ pé káwọn olùdókòwò wà tó lórí ọ̀dà ìwádìí ẹni tọ́kùnrin oṣù lọ́ba lọ́ba ẹni kírun ní kírun ẹni ìdàgbò ìfáyé wọ́n tó ń lò wọ́n lẹ́kọ̀ọ́ tó ń bẹ̀rẹ̀ ẹ kírun ní kírun ẹni ìdàgbò ìfáyé yóò rí ní ìmọ̀ òun bẹ́ẹ̀ náà bá wọ́n gbogbo bẹ́ẹ̀ ìbàdá tí a bá ń ṣe táwọn tó ń ṣe wípé a lè má lọ ọpọlọpọ láti ṣe má. sọ èyí ni mo bá ṣe òfin ìrọ̀lẹ́ bàtà tó ń ṣe má ìmú ìdílé ayé to the best of perfection to the best of perfection.

wọ́n lè dáhùn lọ́wọ́ inú bá ti mú sálábá wọ́n sì lè dáhùn lọ́wọ́ ẹ̀ nípa àwọn àtúnṣe àwọn ọ̀nà ọ̀nà lẹ́yìn owó wọn ló pa fúlà ìgbésẹ̀ wọ́n lè bá tẹ̀ ní tó sì yí rárá ọwọ́ ọ̀pàdà tẹ̀ ní bá ti mú sẹ́yìn lọ́sàá rẹ̀ wọ́n mọ̀ ní pàǹdà ìkùsí tó fẹ́ fún mi àbí mọ́tàlá ìgbésẹ̀ ó máa ń lẹ́yìn ẹ̀mí lórí bí ìrìnṣẹ́ máa ń pọ̀ nínú ìgbòmùtòkòwò nǹkan tí ó bá ti gbàgbọ́ jù láti fi mọ́ ọ̀pọ̀ jẹ́ ẹ̀rọ àlá àti láti fi wá ìlú ọmọ rẹ̀. ẹ̀kọ́ kan tó fẹ́ délé àwọn ọmọ ìlú yìí ó ní pé ìgbà tí ọmọ kékeré tí bá ń gbá rẹ̀ náà kọ́ láwọ̀ kẹfẹ́ ń gbá rẹ̀ ẹni different type of things there are láti encourage it different type of food ẹnìyẹn kú díẹ̀ oníṣègùn láti ẹ̀kọ́ ìjẹ̀párọ̀ ẹ̀tọ́ kékeré náà tó bá ti dẹnu bẹ̀rẹ̀ yóò padà sùn. ṣùgbọ́n àgbàlagbà tí máa ní bíkì ti wà lára yóò wò pé kí ló fẹ́ jẹ ní oúnjẹ ní tó jẹ mẹ́fà nínú ayé ọ̀gá lọ sí ni àwọn máa ń gbé oúnjẹ ní márùn-ún lọ sí. sọ àwọn ọmọ tí ẹ bá ti fi ìyẹn gbá rẹ yóò kẹ́kọ̀ọ́ látara rẹ bí àwọn ọmọ ẹni nínú ọba náà lè di ẹ̀sọ́ tó bá wọn. bákan náà rẹ gbígbà ó ń kọ́ lẹ́kọ̀ọ́ bóun ni a ti gbìyànjú bá wọn ẹni táwa yẹn jẹ tí ó ń wọ ẹ̀ tó bẹ́ẹ̀ táwọn tó ń lọ àdúgbò tẹ̀lé kọ́ ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ كل لأن الصيام يرضع يوم البدن يضع يوم البدن لازم أقرأ من البدن بعد رمضان تراهم لازم لازم أوقات أوقات الصيام لأن الصيام يرضع يوم البدن تنتهي الدعوة ويمشي البدن أنا في tí ẹ lè gbé lálọ tí wọn wá tó lọ wá sí ìyàwó ìyàwó kúrò ọpọlọ àti ọpọlọ ló lọ tí wọn ń bẹ ó ṣáàpù dáadáa lèmi wà wọn tí wọn bóníjà kò níjà ẹ̀kọ́ kan yẹn pé àwẹ̀ máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ká fi jìnà sí wa ní. bákan náà rọmọlọ́rọ̀ gẹ́gẹ́ bí oṣù ìbẹ̀rù ọlọ́run bá ìbára tó ṣe wípé ló wà ọ̀hún náà ní ìṣe kọ́múná àtọ̀ ìbára tàbí gbogbo mùsùlùmí ló ń wọ́pọ̀ àwọn ẹ̀ àwọn ọ̀rọ̀ àwọn tó jẹ́ àwọn àwọn èèyàn máa àti ìlú àwọn yóò bá wọn lọ́wọ́ Tomorrow, the one of Uber. And that will deal sentence for him to every Bijama. Àwọn ìlú ìgbà, ẹlùmí ìlànà àgbà. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ọ̀ka ilé, ọ̀ka ìlú ni. Kí láwọn ọmọ ìgbẹ́ ní ilé, àbámi títẹ́ ní ìlú ìgbẹ́ ní láti kò kí ẹ̀rọ ní ìka ní gbogbo wa ọmọdé sábà obìnrin ọkùnrin àfáà ọmọ tí ó wùdùbọ́ wà tó wà nínú ìgbà tó bá tó yìí ilé ìjẹ́ sábà náà di ìran lọ́wọ́ papọ̀ ìrànlọ́wọ́ àti papọ̀ fúnra wọn lọ́wọ́ ìrànlọ́wọ́ inú àyè tí ó yàtọ̀ sí ìrànlọ́wọ́ lọ́wọ́ lápẹ̀júwe àtìlẹ́wọ̀n aráàlú èèyàn wọ́n pè é ìtàn wà ní ṣẹlẹ̀ lórí mùsùlùmí ti papọ̀ àtìlẹ́wọ̀n aráàlú èèyàn wọ́n pè é pàṣẹ wà ní ṣẹlẹ̀ lórí mùsùlùmí ti papọ̀ àtìlẹ́wọ̀n jẹ́kí ìdílé ìrẹ́lẹ́ lórí wọn tó bá mú jáde yóò wà á tẹ̀ wẹ́wẹ́wẹ́ tó lè tẹ́lẹ̀ lórí jèjì

tára bá ti sẹ́lẹ̀ ní ìpẹ́lẹ̀ kí ó mọ̀ jẹ́ ìrẹ́rẹ́ rẹ̀. Mọ̀kànlẹ̀ ṣàkọ́ àìdáadáa ṣùgbọ́n mọ̀ jẹ́ ìwọ̀ ọ̀dọ́ mọ̀ jẹ́ rẹ̀ tó ń tára bá ti mọ̀ fún jẹ́ rẹ̀ òun mọ̀ fún rẹ̀ rẹ̀. Tára bá ti wò oúnjẹ lọ́nà ìṣàkóso sọ wípé sàárà tó ń mú ìrìn òun lẹ́jọ́ ìrìn ìkẹ́kọ̀ọ́ ثلاث هن مهلكة الأنام وداعية الصحيح بلا استقام داع مدامة ودواء وإضرار الطعام إلى طعام وإدخال الطعام إلى الطعام wọ́n ní wọ́n ṣáàbì ní wọ́n kọ́ yẹn ibi wọ́n ṣáàbì ní yẹn tàbá tó ní wọ́n ní ní nàbọ̀ lórí kẹfọ́lọ́ àdáni ìyẹn mẹ́ta kan bẹ àwọn akọ́kọ́ akọ́kọ́ ẹ̀dẹ́yà wàjá ẹ̀yà kò tọ́ ibi ní ìdàkẹ̀kẹ̀ ọ́ọ́ni wọ́n á máa tòkè lọ́ọ́ ní kó lẹ́yìn yóò máa pàrọ̀ دعوا مسامحين وتواهوا وعقلين وبالأخرى الطعام إلى طعام وبالخمر طعام إلى طعام بوبا فاتما أصلا بوبا ما بوبا بوبا بوبا بوبا وتواهوا وعقلين بوبا kò mọ ọjọ́ lórí ìyàwó rẹ̀ regular and observable sexual channel. Ó jẹ́ ìdíkò jẹ́ ìpẹ́lá ní gbogbo ìgbà náà ní tó bẹ́ẹ̀ ti ṣe gbogbo ìgbà náà rẹ̀ àti àwọn bẹ́ẹ̀ ti ṣe. Ìjẹ́lẹ̀ ti fi ṣe tó bá ń ṣe wá sí kókó rẹ̀ ìyẹn ní àlàáfíà ara wọ́n ní lọ ọ̀ọ́dún tọ̀ ara mi ìlà ara mi tí ẹ máa jẹ gbogbo ọba òjẹlẹjà kó ìdòjì pa ojújẹ ojújẹ lọ́wọ́ ìmúná tàbí wọn lọ tàbí òjìlẹ lọlẹ bá pè ní àkọlá ayé wá jẹun ní sóúnjẹ ló wálé ayé wá jẹ sóúnjẹ ló wálé ẹranko ní kó sà kásà kápọ̀ ẹranko bá abo ẹranko sùn kí wọ́n ti jẹ̀wé kí wọ́n ṣe wọ́n sẹ̀mí ayé bí wọ́n nìyẹn ṣùgbọ́n mùsùlùmí òdodo ìsẹ̀míyàn gbọ́dọ̀ dúró lórí eléyìí tó bá rí bẹ́ẹ̀ inú rọmọdọ́nù yìí ni ọlọ́run bá subhanahu wa ta'ala sọ alùkùránù kalẹ̀ sí sánmà ayé láti bẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala ti ń pa Jibril láṣẹ kuma mú wá fana Muhammad sallallahu alaihi wasallam lórí bí bùkátà bá ṣe wáyé fún àbí bí ni bi bá ṣe ara ẹ̀sìn fún lójú ayé àna Muhammad tó fi pé inú oṣù Ramadan àwa muslimi ó yẹ ká ma ti qur'an máa ké Kùránù púpọ̀ نلتزم به ونلازمه ونجعله أفضل العبادات في هذا الشهر المبارك ونقدمه فوق جميع الأشياء wẹ̀lẹ̀kẹ̀tìmùhù kẹsẹ̀mẹ́ inú ọmọdọ́nù ní in tó yẹ ká máa síwájú lọ́pọ̀lọpọ̀ ọgbà láti máa ṣe ní sẹ́ẹ̀sìn jùlọ síláwàtí kọ̀ránù ní pẹ̀lú ìmọ̀ ọgbọ́n tí ń bẹnu bẹ̀yẹ kíkàn sí ká dá sí ẹnu ẹ̀rọ kárọ mi sí rárá kìí ṣe kọsẹ̀mẹ́ tó ń ṣe complexions complexions téèyàn nínú ọmọdọ́nù fún kọ̀ránù ló bá bàrà nú ẹ̀sìn bí kò ṣe wípé béèyàn ṣe ń ká yẹn kí ni èrè mímọ̀ téèyàn jẹ látara ẹ̀ kí ni èrè ìbẹ̀rù ọlọ́run téèyàn jẹ látara ẹ̀ gbogbo àwọn ẹ̀sẹ̀yàn àyàtì téèyàn máa ń kanu Quran kéèyàn máa meditate over it láti mú suggestion wá wípé inú rọmọdọ́nù yìí béèyàn ò bá kódà béèyàn bá jó ní kéwú ó yẹ ní lẹ́gbẹ̀ẹ́ àwọn ti tìláwà rẹ̀ yẹn máa wò túmọ̀ èyí tí takókó ẹni tí ò bá jẹ́ oníkéwú tó jẹ́ lákọ̀wé tó jẹ́ sí wípé ó rọ̀ lọ́rùn fún translator kó máa ṣe kó máa wò òun ó máa kà ní gbogbo àyá ìtò òun kà yìí kí ni túmọ̀ rẹ̀ èyí òkè bó ṣùgbọ́n èdè Yorùbá yéèyàn wá Yorùbá translation of copy of the Quran máa wò bóyá táwọn sáà ní máa wò mọ́ yóò já sí wípé oye tí mo sọ̀kalẹ̀ rí oye tí rí náà bí kò se wípé ní tí mò ń kà yìí bóun ni guidance ibẹ̀ ṣe ń sodo sọ́wọ́ mi bóun ni mo ṣe ń gbádùn ní tí mò ń kà níbi ìgbọ́yé níbi ìgbọ́yé nìkan kan níbi lílò eléyìí oníjásí pé èèyàn rí Kùránì ṣàǹfàní lára oṣù Ramadan ṣáà قلت يوم الخشوع طلب من بعد ذلك العبارة نعم شرط عليه فعلة في ذلك وإذا سالت عبادي عن اليمين شهر الله الذي فإذا عبادي وإذا سألك عبادي ẹni bẹ́ẹ̀ ni máa fẹ́ sí wọn náà wọ́n wa tó ní ìfẹ́ sí wọn wọn tó ọ̀rọ̀ ìpìlẹ̀ títí lẹ́nu yọ̀ọ̀rọ̀ ìlẹ̀ mọ̀tẹ́lẹ́ wọ́n wọ́n tó pààrọ̀ láàyè lẹ́nu yọ̀ọ̀rọ̀ ìlẹ̀ mọ̀tẹ́lẹ́ wọ́n wọ́n tó pààrọ̀ láàyè يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد ìdílé àwọn àkàrà wọn tààlà òkúta ẹ̀dá kan ó wà òkú lára ọlọ́run kó ló wà lọ ìpínlẹ̀ ọ̀sẹ̀rẹ̀ ìpínlẹ̀ sẹ́rẹ̀ orí ọlọ́run ọba ìwọ̀n ní ìjẹ ìdáàbòbò ọlọ́run ọba ìwọ̀n ní ìjẹ àánú ọlọ́run ọba ìwọ̀n ní ìjẹ kò sẹ́kọ̀ọ́ mọ̀lá rẹ̀ láti ọ̀gá ìkẹ̀ yẹ̀kẹ̀ tó náà ti láàrín fọ́nà àtẹ́yìn مما قبل الوجود من الخلق فيطلق عليك الله منه سبحانه سيوم يوم أما وافقان ثم يقول لمدينين أبي عن ميداني تو وصل رمضان فوق الوصول كيف بعد عملية شايفين مرة ورمضان هنا في مكان الشعبان أبي عن المسلمين bí ẹgbẹ́ ti ọlọ́run ọba lọ́nà òjì ìdẹ́gbẹ́ ìṣẹ́gbẹ́ mú yẹn kí ẹ máa lágẹ́ fi rọ̀ mọ́ Kita orang yang berkorban lain itu kan bantuan jumlah darah jumpa dengan ini tuntun punya orang saja juga mau bumi ini. Kemudian sesuatu hmm? Allah yaqbalu min sadaqatu ajruhu wa kana عذاب من سوء لا ينظر òwòlówó ní ìwájú ọlọ́run wọ́n àbáríkà òwòlí ọmọ àbáríkà ní ìwájú ọlọ́run òwòlí ọmọ ọ̀dọ̀ wọ́n ní ìwájú ọlọ́run òwòlí àgbégalẹ́ ní sẹ́lẹ̀ ìwájú ọlọ́run ìrìkú tí a lè lórí ẹ̀ òwòlí ìrẹ́lọ́ òun ti tẹ́sí ẹ̀ ó ti dúró sísúnmọ́ òun láàbò ṣe lẹ́yìn nígbà tí wọ́n ń gbé náà ó yìí náà tó òun ló ń kẹ́ yìí ọmọ púpọ̀ náà ní ìṣẹ̀lẹ̀ ìwọ̀n mú ní ọ̀nà ni wọ́n ní bí orúkọ orúkọ òṣèlú bí i àwọn ìṣẹ̀lẹ̀ náà wọ́n lọ àpárapàá ní ọlọ́wọ́ ní ẹgbẹ́ àwọn oṣù náà ní gbogbo wà ní ìwà ìjàmbá ìwà òkókó ìwà ìké ìtọ́sọ́ yìí tí ó wù kó bùkátà ní gbogbo orúkọ ọlọ́run ọmọ ọlọ́run jẹ́ ìlẹ́sì وأتيت تقواها أنت خير زكاها أنت وليها مولاها قول إلى سيادة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار من فإنه الذي كل نور الله كل كل كلام ينور به ذلك الدنيا كما تصلي وإذا سألنا عبادي عني ọlọ́run nígbà tí àwọn ẹbí mi bá ń bí ìrìnà ìrìn ọlọ́run rẹ̀ ní òkú ìrìn ọlọ́run torí ọ̀pọ̀ wọn sí wọn ọ̀rọ̀ yóò yé wọn ìwọ ọ̀rọ̀ yíyé láyé wọn tọ́lọ̀ ní ìrìnàjò wọn àbóṣúmọ́ wa. fàyẹ̀lì ní ọ̀rọ̀ ilẹ̀ ìgbọ́n bá fún wọn pé bẹ́ẹ̀ ni o ní ìjìnà sí yá òyìnbó dáhùn ẹ̀jẹ̀ dáhùn ẹ̀jẹ̀ dáhùn gbogbo ìpèsè tó bá lọ wípé ní ìgbàlọ́ ọ̀gbọ̀n gbogbo ìpèsè tí bá ń wípé ní ìgbàlọ́ ọ̀gbọ̀n ẹni wà ní ajẹ́ wípé kí ẹ tó ní ìtọ́lọ́ tó àgbọ̀ àgbà ẹjẹ́ pé kí ni mùsùlùmí náà lọ́ àwọn àgbàdo àgbà wọn ni ara وليؤمنوا بي لعلهم يرجعون kí wọ́n tó bá ti tẹ́lẹ̀ tó tó bá ti tẹ́lẹ̀ fún ìmì ọlọ́run tí ti dára ìyẹn á tó ní tọ́lú tó ní ẹ̀sìn ìlú ọ̀pọ̀ bá káàkiri bá ti tẹ́lẹ̀ fún ìmì ọlọ́run ẹ tó bá ti lè ṣe mẹ́jẹ̀mọ́ àkọ́kọ́ nìyẹn ọlọ́run tó bá ti wà ní wọn àgbà ẹ tó ti tó bá ti tẹ́lẹ̀ fún ìmì ọlọ́run làwọn ẹ̀yẹ fún ẹ̀mú tẹ̀lẹ̀ lẹ́yìn لا يستسلم لعوائل الله إلا المسلم الحقيقي Tudo o que ele pode dizer é comprando obras do mundo dele, melhor chance. E vai para o achar, e vai para o céu que sai aí, e vai para o ouvindo, e vai para o salário, se ele for o mundo dele, mas se o ele é o mundo, se for o mundo dele, mas ele não pode ir. Mas ele diz, وَأَنْتُمْ مِنْهُمْ بِالْحَاكَ فِي tí wọ́n gbà tó fún mi ọ̀rọ̀ sí èmi ọlọ́run káàkiri ṣe lọ́ọ̀ta ń lọ sí ilé yìí nǹkan bí lẹ́yìn ilé ìyá sọ́ọ̀tọ̀ ìlú gbogbo ìlú ìdáhùn náà ọkọ̀ bá bára ìyá. إن الله على كل شيء قدير gbogbo ìlú àtẹ̀kùn sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àtẹ̀kùn yẹn nígbà tó bá ṣe àtìkò ìṣẹ̀lẹ̀ èyí tó bẹ̀rẹ̀ fún mi. Ṣètìmú tẹ́lẹ̀ tó wọlé ẹ̀sìn ìbẹ̀rẹ̀ wọn tó ọjọ́ àbáfẹ́ rẹ̀. Ó wọ́n ti sàbá àlàdíìrì wọ́n ti kọ́nà àlàdíà. Ó wọ́n kí ẹ ọlọ́pọ̀ wá sọ ìyá ilé wọn tó tún wá gbogbo ilé nínú ìlú. Bẹ̀rẹ̀ ká wọ́n ti lọ torí kí àwọn èèyàn tún wọ́n lè mọ̀ náà. Ibi láti gbó ní ìlú ìjẹ́ gbogbo ọ̀rọ̀ àdúrà wọn bá wọn sàárà wọn bá sí ayé kọ́ kó ṣe ní kúkì àwọn oúnjẹ àti àmà kó ṣe ní kúkì àwọn àlóyìn a ti gbìyànjú ó dá ní pé duration ọ̀sán sí ìwà pẹ̀lú ọ̀rọ̀ ó kọ́ sí tó mọ̀ nígbà tó fifty minutes lọ insha Allah ọ̀sán rẹ̀ insha Allah tó bá lọ sọ ẹgbẹ́ ìdí ara ní ká ibi fún online láwọn bá àmì àtìkọ tó bá lọ sọ ọ̀pá ìrìn ká máa pàdé lẹ́yìn ìtumọ̀ ara níbi tí o tó bẹ́ẹ̀. tó a yẹ kẹ́kẹ́ máa pẹ́ ó pọ̀ ju fifty minutes ìjọ tó bá wà forty minutes so that that lè fi wọn máa wà láti ṣe àwọn kan ní. so bàbá wa ní ọjọ́ ìwé أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك káàpàdé ní ọ̀rọ̀ ní ọjọ́ mọ́jẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ náà níbi sọ́rọ̀ pàrọ̀ ìmọ̀wá àìyá ti ṣe eighty six point nine ìrẹ̀ láti fi ra ọ̀rọ̀